أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم فلو الله وبركاته ọba tí ó fi ìfẹ́ rẹ̀ kó wa jọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà ìtẹ̀síwájú sínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú umdatul ahkam ti abdulghani al-maqdisi kí ọlọ́run ọba kí ó yọ́nú sí a sì wà ní orí àwọn ahadith tí wọ́n ń sọ̀rọ̀ lórí àsìkò oorun a ó dìde lórí hadith ali ní òǹkà 49 lọ́dọ̀ tèmi ń bí عن علي بن أبي طالب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم الخندق ملأ الله بيوتهم وقبورهم نارا كما شغلونا عن عن الصلاة الوسطى وفي لفظ للمسلم شغلونا عن صلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء وله عن عبد الله بن مسعود قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن العصر حتى احمرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله أجوافهم وقبورهم النار أو حشى الله أجوافهم وقبورهم نارا àwọn hadithi méjì àkọ́kọ́ agbawa láti ọ̀dọ̀ Ali ọmọ abdulmọ̀t ọmọ abi talib khalifa annabi muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹrin anna rasulallahi sallallahu alaihi wasallam qala yawm al-khandaq pé anabi sallallahu alaihi wasallam ó sọ ní ọjọ́ ogun khandak ogun tí àwọn mushriki makka tí wọ́n rọ kiri ká madina tí wọ́n fi àwọn ará madina sínú prison wọ́n ṣe wọn mọ́lé ogun yìí ó wá dí wọn lọ́wọ́ débi pé wọn ò rántí àbí ìdíwọ́ òjẹ́ wọn ráyè àti kírun ìrun alásàrì ìrun alásàrì títí oòrùn sì fẹ́ wọ̀ ó ní anabi sallallahu alaihi wasallam máa ń sọ pé mala Allahu buyutahum an-nar wa quburuhum an-nar kí ọlọ́run ọba kí ó jẹ́ iná kó kún inú ilé wọn àti inú kábàrí wọn kama shaghaluna 'ani as-salati al-wusta gẹ́gẹ́ bí wọ́n ṣe dí wa wọ́n ṣe dí wa lọ́wọ́ tá a rí àyè kírun salatul wusta ìrun àárín ti lábàbí imam muslim shaghaluna ani salatul wusta salatul asr wọ́n sí wa wọ́n dé wa lọ́wọ́ wọn ò jẹ́ káráyè tètè kírun alwusta léè tí ń ṣe ìrun àlásà thumma sallaha bayna al-maghrib lẹ́yìn náà ó ní ànábì sàásàlám bá kírun alásìrì yẹn láàrin magrib àti ìṣá bákan náà irú àdísì náà tó wá láti ọ̀dọ̀ abdullahi ibn mas'ud ó ní habasa al-mushrikuna rasulallah sallallahu alayhi wa sallam anil àwọn kèfèrí makkah wọ́n sé anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará madina wọ́n sé wọn mọ́lé débi pé wọn ò rí àyè àti tètè kírun al-asr hatta ihmarrati shams títí tí òòrùn fi pupa ẹni pé ìrọ̀lẹ́ tóòrùn máa pupa tí ó kùn án aw isfarrat àbí ó di bí kọ́lọ̀ yẹ́lò فقال رسول الله صلى الله عليه وسلم أني النبي صلى الله عليه وسلم لو صحيبه شغلونا عن الصلاة الوسطى ودي ولو وجكاري تتكير الوسطى صلاة العصر لا تنسي إنو على ساري ملأ الله أجوافهم وقبورهم النار كي أولون وبا كي أبجكي إنا وقن إليه àti kábàrí wọn kí iná kúnkún inú wọn àti kábàrí wọn hadith méjèèjì àwọn masala tó wà nú ẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé àwọn riwaya méjèèjì talákọ̀ọ́kọ́ tí a kà léètọ́ wà nú muslim tí tíra àfọ́ onítíra ṣe ìṣára lórí ẹ̀ ni pé wọ́n kírun yẹn bainal isha'aini wọ́n kírun yẹn láàrin ìrun ìṣáì méjì bainal maghrib wal isha láàrin ìrun maghrib àti ìṣá hadithi yìí kí ni ìyàtọ̀ láàrin alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì hadith alákọ̀ọ́kọ́ ó ṣe àfihàn ọjọ́ wo ni ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó fi hàn pé ọjọ́ khandak ni èyí ni pé ọjọ́ ogun khandak tí àwọn ará Makka tí wọ́n bára àwọn ará Madina láti bá àwọn ará Madina jagun léè tí àwọn ará Madina wọ́n gbìyànjú láti láti ṣe ìyànjú kún ó lè má wọ inú ìlú bá wọn jà wọ́n gbẹ́ kòtò tó tóbi tó yíká Madina òun gangan ni wọ́n ń pè ní Khandaq so hadith alákọ̀ọ́kọ́ ó ṣe àfihàn pé ọjọ́ náà ní ọjọ́ Khandaq ni bákanáà hadith yẹn tún fi hàn pé irun tí wọn ò ráyè kí ó ní irun al so ìsímálé yẹn wọn ò ráyè kí ó dí wọn lọ títí di àsìkò magrib tí oòrùn fi wọ̀ hadith ẹlẹ́ẹ̀kejì òun ṣe àfihàn pé ìsímálé yẹn títí di àsìkò tí oòrùn tọ́pọ́n àbí kó tó di kọ́lọ̀ yẹ́lò yìí ni pé síwájú kí oòrùn tó wọ̀ hadith méjèèjì kò sí ìyàtọ̀ láàrin méjèèjì torí pé wọ́n sí wọn mọ́lé wọn ò jẹ́ wọ́n ráyè kírun títí oòrùn tó fi pọ́n lásìkò yẹn dẹ̀ ni wọn ò lè kírun aláàsì torí pé àsìkò tí anẹ́bísà ọ̀sánlẹ̀ ni ọlọ́run fẹ́ ká kírun lásìkò náà ni so ó di dandan kó dúó tí dídi oòrùn ó fi wọ̀ kó tó di pé wọ́n kírun náà ìdínú tí àwọn olùmọ̀ fi ní láàrin àwọn àdísì méjèèjì kò sí ìyàtọ̀ kankan ẹ̀kúnrẹ́rẹ́ àlẹ̀yẹ ń bẹ nínú omi tí ò sí nú ẹlẹ́ẹ̀kejì tí a bá sì wo hadith Jabir tó gbà wá nípa ìṣẹ̀lẹ̀ yìí ó ní ìjọ náà Umar ibn Khattab jaa yawm al-Khandaqi ba'dama gharabat shams ó ní ọjọ́ Khandaq yẹn nígbà tí oòrùn ti wọ̀ fàjáàlẹ̀ yasubbu kuffara Quraish ó bẹ̀rẹ̀ sí bú àwọn kèfèrí Quraish tó wá láti Mẹ́kà lọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam ṣe pípẹ́ ya Rasulallah ma kittu usalli al-asra hatta kadat ash-shamsu taghrub mi قال النبي صلى الله عليه وسلم ما والله ما صليتها ni anabi sallallahu alaihi wasallam bá sọ èmi náà ti kírun torí pé ọjọ́ náà ọjọ́ tó tóbi nígbà èmi náà tí kírun ó ní fàkúnnà ìlà bhutan lábá dìde lọ sí ààyè kan tó ń pè ní bhutan ààyè yẹn sí mọ́síláṣí Medina ó fẹ́ tó 60 or 70 meters ó ní ní abádìde lọ sí ààyè náà fatawadda'a lis-salati watawadda'na ó ní anabi sàásẹ́lẹ̀m ló bá ṣe àlùwàlá láti kírun làwọn náà bá ṣe àlùwàlá pẹ̀lú ẹ̀ fasalla al lọ́wọ́ kírun al-asr ba'dama gharabati shams lẹ́yìn ìgbà tí oòrùn ti wọ̀ ثم صلى بعدها المغرب يلو اساس يواكم مغرب لين العصر ṣùgbọ́n àdíthì ibn Mas'ud léètí iyèméjì ń bẹ ń bẹ láti ọ̀dọ̀ ẹni tí ó gba ọ̀rọ̀ náà wá wípé nígbàtí oòrùn tó ti pọ́n tó di kọ́lọ̀ red àbí ńgbà tí ó di kọ́lọ̀ yellow kò sí ìyàtọ̀ nínú méjèèjì torí ńgbà míì nírọ̀lẹ́ oòrùn yẹn kọ́lọ̀ rẹ̀ ó change sí bí kọ́lọ̀ red ìgbà míì kó máa yellow bet èyí tí ó hàn ó ní pé irun aláàsìrì yẹn wọ́n kí lẹ́yìn ìgbà tí oòrùn ti wọlé àǹdẹ́ irun tí wọ́n kí lẹ́yìn ìgbà tó oòrùn ti wọlé ní irun sọ́látọ̀ lásìrì bákan náà ó ní irun tí wọ́n ń pè ní sọ́látọ̀ wùsùtọ̀ ṣùgbọ́n irun aláàsì láti jọ láti sọ pàtó ipò ní salatul wusta onídìí ẹ̀rí tó lágbára torí pé ìyapa ẹnu ń bẹ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ lórí pé irun wo gangan ni salatul wusta torí àwọn àdíìsì tó ń gbà wá tó ṣe àdáyẹrí irun tó ń pè ní salatul wusta ọ̀rọ̀ ni tó pọ̀ láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n èyí tó fi lágbára jù náà ni pé irun aláàsìrì ó ní salatul wusta èyí tí àwọn ọ̀pọ̀ àfà tí wọ́n tẹ̀lé nìyẹn náà nídàkẹrin ni pé kí ló dé tí wọ́n fi lọ́ ìrun lára di àsìkò náà lẹ́yìn ìgbà tí ọlọ́run bá pa á láṣẹ láti kírun salatul khawf tí a bá wà nù àsìkò ogun tàbí tá a wà ní ní àsìkò bẹ̀rù a sì lè kírun salatul khawf èyí wá ti jẹ́ tí wọn fi kírun salatul khawf yẹn tí wọ́n fi lọ́ ìrun al lára títí di òòrùn fi wọ̀ àwọn àfáà ní ìlọ́run lára tí anẹ́bísà sálàm lọ́run lálásìkò yẹn títí òun fi wọ̀ síwájú kí áyà sọ̀látùl khawf kó tó sọ̀kalẹ̀ fún fún anẹ́bí ní sallallahu alayhi so nígbàtí ìdẹ̀kùn pé ká kírun kódà bá bá ń jagun ká kírun gbogbo òkúta wà kò tí ì sọ̀kalẹ̀ fún anẹ́bí sallallahu alayhi nígbà náà ìdínú tí wọ́n fi lọ irun sọ̀láàtì lásì tí wọ́n fi lọ lára di àsìkò tí oòrùn fi wọ̀ ṣùgbọ́n ní àsìkò yìí kò tọ́ fún ẹnì kankan láti lọ́rùn lára kọjá kúò nínú àsìkò rẹ̀ tí kì í bá ṣe ìdí tó lágbára tó tó pójú owó ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn ọlọ́ irun lára kúò nínú àsìkò rẹ̀ kódà bọ́ jẹ́ àsìkò ogun ni tí wọ́n bá ilé kírun tí àwọn kan tí wọ́n mọ kírun táwọn kan sì máa ṣe gáàdì wọn kò sí ọ̀nà ń bẹ̀ tí gbogbo èèyàn ọba tiẹ̀ wá ṣẹlẹ̀ kún ó kírun ní dúó àbí ní mímọ́ rìn lọ kò sí aburú nù ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wá nínú aya al-Qur'an náà mas'ala ẹlẹ́ẹ̀karùn ni pé hadithi abdullahi ibn mas'ud ó ní thumma sallaha bayna al-isha'ayni bayna al-maghrib wal-isha wọ́n kí irun asìrì yẹn láàrin irun isha méjì al àti isha so maghrib àti isha wọ́n ń pè ní isha gbogbo ẹ̀ papọ̀ èyí ni pé isha méjì irun rọ̀lẹ́ àbí irun alẹ́ méjì so magrib àti ìṣá wọ́n ń pè ní al-ìṣá'ì bet irun yẹn tí wọ́n kí láàrin magrib àti ìṣá ṣé ó fi hàn yí pé magrib na kọ́kọ́ kí síwájú kún ó tó kí al-asr lẹ́yìn tó fi hàn pé kò pa dandan ká ṣe tẹ̀rtíìbù bí irun yẹn ṣe wá wípé adh lẹ́yìn náà asr lẹ́yìn náà magrib ìyapa ẹnu ń bẹ láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé ǹjẹ́ ọ̀ràn yẹn ni tí ó bá ti di pé ìrun bá kọjá àsìkò rẹ̀ ká kírun yẹn ní ètò bí ó sì wá lóòjọ́ àbí a lè kọ́kọ́ kírun èyí tá a wà nínú rẹ̀ kó tó di pé a san ń bẹ lẹ́yìn gẹ́gẹ́ bí ó ti ṣẹlẹ̀ tó wọn kí ìrun àlàásì kọ́ kọ́kọ́ kírun èyí tí wọ́n wà nínú ẹ̀yìn ni pé magrib lẹ́yìn ìgbà wọn bá kiri magrib tán wọ́n wá san èyí tí wọ́n kọjá wọn so àwọn tí wọ́n wo hadithi thumma sallaha bayna al-isha'ayn ó kírun yẹn láàrin gbogbo magrib àti ìṣà léètí èèyàn bá gbọ́ yẹn ó fi hàn pé lẹ́yìn ìgbà wọn kí magrib tán ìní wọn kí al láàrin magrib àti ìṣà so àwọn ilé wọ́n ní kò pa dandan èyí ni pé kì í ṣe wájib nígbà tí a bá fẹ́ san ìrun padà ká tò ní tò a lè kọ́kọ́ kí èta wà nínú ẹ̀ tán lẹ́yìn ìgbà náà ká tún wá san èyí tí ó ti ré kọjá wa. Imam al-Iraqi nínú tírà rẹ̀ ó ní ìtumọ̀ thumma salla bayna al-isha'ayn ẹ̀rí ni àlà annahu la yajibu mura'ati tartib wípé kọ̀pá kọ̀pá dandan wípé ká kí òrùn yẹn ní ìtẹ̀lé ìtẹ̀lé gẹ́gẹ́ bí ó ti wá fi qada'il fawaid nígbàtí a bá fẹ́ san ìrun tó ti kọjá wa bal lahu taqdimul fún tọ́pọ̀ tí àsìkò tiẹ̀ náà fi kọjá bí àpèjúwe al-Maghrib eléyìí ni ohun tí Imam Shafi'i tí òun náà lọ síbẹ̀ pé kò sí padàdán pẹ́yẹ́ pé káàkiri ní tẹ̀lé ń tẹ̀lé ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó lágbára jù náà ni pé èyí tó dáa jù al ká dá al yàtọ̀ sí al èyí ni pé èyí tó dáa jù òun náà ní káàkiri ní tẹ̀lé ń tẹ̀lé tó bá rọrùn tí ó bá wá rọrùn kì í ṣe aburú kìí ṣe ọ̀ràn yàn káàkiri ní tẹ̀lé ń tẹ̀lé yẹn tí a bá lè ṣe ká kọ́kọ́ kí èta wà nú ẹ̀ ká wá san èyí tí ń bẹ lórí wa tọ́jẹ́ bí gbèsè eléyìí náà ni àwọn mada Imam Malik àti Abu Abu Hanifa àti Ahmed àwọn lọ rí pé ọ̀ràn yẹn ni kíákí ní tẹ̀lé ń ṣùgbọ́n tí a bá wo hadithi Jabir a rí pé òun ṣe àlàyé yẹn pérépéré kò sí iyèméjì nú ẹ̀ ó ní fasalla rasulullahi sallallahu rasulullahi sallallahu alaihi wasallam al-asra ba'da ma gharabati ash-shams thumma salla ba'da al-maghrib ìpé anẹ́bísà sallam ó kírun àlàásárì lẹ́yìn ìgbà tí òun ti wọ̀ ló kírun maghrib lẹ́yìn rẹ̀ èyí ni pé èyí tó kọjá ò ní wọ́n kọ́kọ́ kí síwájú èyí tí wọ́n wà nú ẹ̀ so eléyìí ó fi hàn pé n tó dáa jù náà ni ká kí ní ntẹ̀lé ntẹ̀lé pàápàá jùlọ tó bá yẹ pé irun tí a wà nú ẹ̀ irun tó gbáyè ni lápèjúwe èyàn ò kírun zuhur títí ògì èèyàn tó fi gùn tó ntí àfilélẹ̀ léè tó fi hàn pé ìrun àlásìr ó ti tó so tá a bá kí irun zúùrù lásìkò náà á kí irun irú irun zúùrù lẹ́ẹ̀márùn àsìkò àlásìr sì tún wà so eléyìí ó di dandan ká kọ́kọ́ kí azúùrù síwájú ká tó kí àlásìr ṣùgbọ́n irun tí ò sí àsìkò lápèjúwe bọ́tẹ̀ jẹ́ pé irun zúùrù àti àlásìr yẹn ṣùgbọ́n àsìkò tá a kí àsìkò àlásìr yẹn ti fẹ́ kọjá léè tí ọgbà wá láyè láti kí ju rákà ẹyọ kan lọ so eléyìí kí ni tá ṣe ń bí so kálẹ̀ èyí tí ó ti kọjá ìwọ̀n ó kọ rẹ̀ ó ti kọjá ṣùgbọ́n èyí tá wà nínú èyí ká má so náà di tó ti kọjá so ká kọ́kọ́ kí al lẹ́yìn ìgbà náà ká kí al-fa'ita. ìdí inú táwọn afá oní tíra oní fíkù tó máa ń sọ pé wa man fatatu salatu wajaba alayhi qada'uha fawran murattaban ẹnikẹ́ni tí ìrun bá kọjá rẹ̀ ó dọ̀ràn àyàn kó san ìrun padà ní tẹ̀lé ń tẹ̀lé bó ti kọjá ẹ̀ kó sì tètè ṣe nígbà tó rántí ìrun náà fa innasiya tartiba aw bọ́bá tiẹ̀ wá bọ́bá tọ́bá gbàgbé wípé irun al-asr àti irun dhur àti al-asr ló wà lórí ẹ̀ ó wá kọ́kọ́ kí al-asr síwájú kókó kí adh-dhur wọ́n ní kò sáburú nú ẹ̀ aw khafa fawta as-salati àbí ó ti ẹ̀ wá ń bẹ̀rù kọ́ yẹ pé àsìkò ètò wà nú ẹ̀ yọ kọjá kọ́kọ́kọ́ kí ètò wà nú ẹ̀ kó tó kí ètí tó ti di lórí ẹ̀ wọ́n ní saqata tartib eléyìí ti pé ọ̀ràn yẹn pé kó tòlé tòlé tó ó ti kú lórí ẹ̀ torí pé kò sáyè láti tó mo rò kó yé wa. نعم حديث 51 عبد الله عن عبد الله بن عباس قال اعتم النبي صلى الله عليه وسلم بالعشاء فخرج عمر فقال الصلاة يا رسول الله ورقد النساء والصبيان فخرج ورأسه يقطر يقول لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بهذه الصلاة هذه الساعة حديثي أقبالات يوضع عبد الله بن عباس الله أبقى ينسيوني النبي صلى الله عليه وسلم ó ṣe àìtẹ́mà kẹ́lìmọ̀ta kà ní ọ̀sẹ̀ èyí ni pé ó tètè ìṣá àgbà tí alẹ́ ti lẹ́ òkun ti kùn wọn ò rí pé ànábì sàásálàm kó jáde wọ́n sì ń dúró ní mọ́síláṣí nígbàtí wọ́n á rí pé àwọn obìnrin tán wà mọ́síláṣí ti ń sùn àwọn ọmọdé táwọn náà tẹ́lẹ̀ àwọn òbí wọn wá sí mọ́síláṣí àwọn náà ti ń sùn wọ́n ní ní Umar ibn Khattab ló bá bẹ̀rẹ̀ sí kígbe as-salah ya Rasulallah wọ́n ni ní ànábì sallallahu ọlọ́run sọ pé rọ́kọ̀dà nìsá wọ́sibíàn àwọn ọmọ àwọn obìnrin ti sun àwọn ọmọ náà ti ń sun mọ́síláṣí o Sayyidina Umar ló kígbe báyẹn ní ànábì sallam ló bá jáde wá rọ́sùrú yàtòrò léètò fi hàn pé lọ wẹ̀ omi ọ ń bọ́ láti orí rẹ̀ sí ara rẹ̀ lọ́wọ́ ń sọ fún wọn àwọn tó wà mọ́sálásí pé lawla an ashqa ala ummati tí kì í bá ṣe pé kí n má fi ìnira bá àlùmà mi àbí kí n má fi ìnira bá àwọn èèyàn la amartuhum bi hadhihi salat hadhihi àsìkò yìí gangan ní ìbánikọ́ máa kírun àyíṣà èyí ni pé irun ìṣà kún lọ lára di alẹ́ tó ti lẹ́ dáadáa èyí ló dáa jù ànábì ni tí kìí bá ṣe pé kí n má fi ara ní àwọn àlùmọ̀ mi àsìkò yún gan ni bá ní wọ́n máa kí irun àìṣà àwọn àǹfààní tó wà nù hadithi alákọ̀ọ́kọ́ ni pé hadithi yìí imam Bukhari àti Muslim wọ́n tún gbà wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ó ní àtàmà nàbí sallallahu alayhi wa sallam dáta laylatin anabi sallallahu alayhi wa sallam ó di alẹ́ tó kún ti kún síwájú kó tó wọ mọ́sálásí ní alẹ́ ẹjọ́ kan hatta dáàbà ammatul layl títí ní ọ̀pọ̀ nínú àwọn ní àsìkò alẹ́ ti lọ wa hatta nama ahlul masjid tí gbogbo àwọn ará tó àwọn èèyàn tó wà nínú mọ́sálásí wọ́n ti bẹ̀rẹ̀ sí sùn thumma kharaja fasalla ló bá jáde wá fàkọ́lá ìnáwó lẹ́wàtúhà lọ́wọ́ sọ fún wọn pé eléyìí gangan lásìkò ìṣá lọ́wọ́lá an àṣùkọ̀ àlà ummati tí kìí bá ṣe pé kí n má fi ara ní al'umma mi bákan náà riwaya mi tí wọ́n tún gbà wá láti ọ̀dọ̀ muslim ó ní anẹ́bìsà ó di alẹ́ síwájú alẹ́ ti lẹ́ síwájú kó tó jáde wá kírun ìrun ìṣá wàyí ẹlẹ́tì tud'a al-atama ó ní ẹ̀ ń pè ní al-atama ní ọ̀sẹ̀ tó kọjá a sọ wípé anabisa sallam ó ṣe wọ́nì wípé ẹ má kí ó kọ ìṣà irun mímọ pé ìṣà ẹ̀ ní atama kó bọ ó kọ rẹ̀ gangan mọ́lẹ̀ léè ti ń jẹ́ ìṣà so ẹ má kí àwọn Arab ará oko tó yẹ pé àwọn gangan ni wọ́n ń pe àsìkò ní atama kó bo ó kọ tẹ́yìn mọ̀ gangan lè tó ọlọ́run fẹ́ fún yín ní ìṣà kẹmẹ́jì ó bò mọ́lẹ̀ wọ́n ni ni adébísà sallam lam yakhruj kọ jáde wá títí dìgbà tí Umar ibn Khattab tó bẹ̀rẹ̀ sí kígbe pé kí ìrun ìrun ìrun àwọn obìnrin ti sùn àwọn ọmọdé ti sùn nígbàtí adébísà sallam tó jáde tó wọnú mọ́sálásí ló wá ń sọ fún wọn pé ma yantadhiruha ahadun min ahli al-ardi ghayrukum ní gbogbo àgbáyé pátá kò sẹ́ni kankan lágbáyé tí ń dúó de àsìkò orin yìí ju ẹ̀yin nìkan lọ kí ni nǹkan yín lójú ní gbogbo àgbáyé fa ọwọ́ ẹ̀yin nìkan yín náà lẹ́ dúó de òun mi ò rò pé a gbọ́ ọ̀rọ̀ iye èyí ni pé àsìkò náà mùsùlùmí ò ti pọ̀ wọn ò ju Madina náà lọ pàápàá jùlọ kò tún sí mọ́sálásí káàkiri Madina òun ju mọ́sálásí anabi sallallahu alaihi wasallam náà lọ so mélòó làwọn àwọn mùsùlùmí lásìkò náà so wọn èyí ti pọ̀ so kí ni ti ń kàn wọn lójú ọwọ́ àwọn nìkan náà ni wọ́n ń dúró de ìrun ṣùgbọ́n níbòmíì bí ìgbà tí anabisa asalam ó ń fún wọn ní ìró dùnú ni èyí ni pé anabisa asalam fún wọn ní ìró dùnú ni pé gbogbo àgbáyé o ẹ̀yin nìkan lẹ ń dúró de ìrun lórílẹ̀ àgbáyé lónìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí anabisa asalam sọlọ́ wa sọ gbẹ̀yìn ni pé wa ma kana lakum an tadhuru rasulallahi ala salat kọ̀wá yẹ kẹ́ máa fi ara ní ànábì sàásálàm nípa pé kó jáde wá kírun fún yín ẹni pé kẹ́ fi ìrẹ̀wẹ̀sì ọkàn yín hàn sí ànábì sàásálàm torí pé Umar tó bẹ́ẹ̀ sí kígbe pé irun o irun o irun o ó ní pé ànábì sàásálàm riwaya mi tó wá ní orí hadithi tí ń bẹ nínú muslim láti ọ̀dọ̀ anas ibn malik ó ní abẹ̀rẹ̀ sí dúró de anabi sallam lálẹ́ ọjọ́ kan títí tí alẹ́ sì fẹ́ dá sí méjì so a ó rí pé àwọn àhàdíìfì yìí kéèyàn máa ṣèdájọ́ lórí àdíìsì ẹyọ kan láì ma àwọn yòókù tó wá lórí àdíìsì àyùn gangan yóò ṣe àṣìṣe torí pé àlàyé míì tí ò sí ń bí ọ̀kan yóò sì yóò wà nínú ẹlẹ́ẹ̀kejì eléyìí nìsín ó fi hàn wá pé àsìkò owó gangan ni ànábì ní ó lọ́lá jù èyí ni pé tí alẹ́ tó bá dá sí méjì ìpín àkọ́kọ́ nínú ìpín méjì alẹ́ ثم جاء فصلى lẹ́yìn náà ni ànábì sallallahu bá kírun lẹ́yìn ìgbà tó kírun tán ó yíjú padà ó kọjú sí àwọn èèyàn so àwọn riwaya pọ̀ tó wá lórí hadithi yìí bákan náà abu musa òun náà òun náà gba ọ̀rọ̀ yìí wá léètí onígbàtí anabisa sallam kọjú sí wọn ó sọ fún wọn pé alarisilikum ẹ ti jáde ẹni pé tí wọ́n kírun tán nígbà tó pàwọn èèyàn ti dúó dúó dúó di alẹ́ wọ́n wá kírun tán wọ́n fẹ́ máa tètè jáde lọ nínú mọ́sálásí lànà ìwádìí alarislikun ẹ jókòó náà ẹ má ti jáde abshiru ìròdùn níbi anna min ni'matillahi alaykum ó wà nínú ìkẹ́ ọlọ́run àti oore ọlọ́run tí kò sẹ́ni kankan lórílẹ̀ ayé lónìí tí ń kírun lásìkò ìjọ ẹni ẹ̀yìn nìkan lọ ẹni pé ọ̀rọ̀ yẹn ìró dùnrí ni Ànábì sàásálàm ló fún wọn náà mẹ́sàálà lẹ́ẹ̀kejì ni pé a sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ká máa pe Ìṣà ní àtẹ́mà makuru ìní àwọn àfọ́ òfẹ́ ká máa pe Ìṣà ìní Ìṣà náà ní n tó dáa jù ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ eléyìí ju àmókọ̀ mí ju iṣẹ́ iná lọ sọ àwọn Arab ní eléyìí lè ṣe ní àǹfààní torí pé bọ́yá lómi gangan ó ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé iṣẹ́ àwọn ń pè ní atamani kọmọ ju iṣẹ́ iná lọ náà masala ẹlẹ́ẹ̀kẹta ni pé àsìkò oorun ìṣà ó ní ìdákejì alẹ́ a ti ṣe ìṣára lọ sí eléyìí ní ọ̀sẹ̀ tó kọjá torí pé ó wá nù hadith abdullahi ibn umar nígbà tí wọ́n ń sọ àsìkò ìrun ó ní waqtu salati al-isha ila nisfi al-layl àsìkò ìrun isha ó gùn ó lọ sí ìdákejì alẹ́ al-awsat èyí pé ìdá àkọ́kọ́ nínú ìdákejì alẹ́ tí a bá dá alẹ́ sí méjì àárín gbogun rẹ̀ ó ní àsìkò irun àyínú ìṣá àwọn àfáàní eléyìí ni waqtul ikhtiyar eléyìí ni àsìkò tí a dá yẹn rí tó lọ́lá jù wa waqtu ittirari yamtaddu ila tulu'il àmọ́ àsìkò bọ̀rúrí títí ìrun alfajiri ó fi yọ àsìkò òun bọ̀rúrí ìṣá yìí so eléyìí ló ní àwọn àfáàní tí ó bá jẹ́ pé èèyàn bá ń kírun ló nìkan èyí tó lọ́lá jù òun ni kó kírun ìṣá ní nisful layl al-awsat ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ń kírun fáwọn èèyàn mọ́sálásí ni ẹni pé kó ṣe bí ànábì sàásánlá ti máa ń ṣe àwọn èèyàn ni wọ́n máa wò fi kírun bí wọ́n bá ti tètè wá sí mọ́sálásí kó kírun fún wọn tí wọ́n bá lọ́ra àti wá kó dúró dè wọ́n mo rò pé a ilé ní ọ̀sẹ̀ tó kọjá bákan náà ohun tá a tún rí kọ́nù àdìsí ni pé àánú tí ànábì sàásánlá ní sí àlùmọ́ rẹ̀ ìdínú tó fi yẹ pé tí tó fi sọ pé tí kì í bá ṣe pé kí n má ṣe fi ara nìyín àsìkò tí n bá ní ẹ máa kírun ṣùgbọ́n anẹ́bísà sálàmù ti mọ̀ pé ara ọmọ ní ọ̀pọ̀lọpọ̀ láti máa dúró mọ́sálásí títí di àárín òru so ìdínú tí anẹ́bísà sálàmù fi pa wá láṣẹ àti máa kírun ní àsìkò náà eléyìí ó fi hàn pé anẹ́bí ó ní ìfẹ́ àwọn àlùmà rẹ̀ ó sì máa ń ṣe àánú fún wọn ìdínú tó pé anẹ́bísà sálàm bá ń kírun yóò ti bẹ̀rẹ̀ sí ka áyà tó gùn ṣùgbọ́n tó bá gbọ́ ẹkún ọmọdé lẹ́yìn yóò ka áyà kúkúrú yóò gẹrun rẹ̀ kúrú torí pé káwọn òbí ọmọ wọn lè tètè rí wọn lè gbọ́ ti ọmọ náà so gbogbo eléyìí náà àwọn àmì tó fi hàn pé anẹ́bísà sálàm aláàánú ni fún àlùmà rẹ̀ ele gan ló yẹ kí àwa imam náà ká máa kọ́ sí ká máa jẹ́ kí ara ó ní àwọn tó ń kírun lára lẹ́yìn wa ẹlòmíì sẹ́rí irun táǹkì fáwọn èèyàn òun ó yẹ normal prayer ni ṣùgbọ́n irun tá à ń bá ń dá kí ó bá ti wù wá kàkì bá a bá fẹ́ kí a ka bákàrà nù rákà alákọ̀ọ́kọ́ kò sẹ́ni kankan tí ó mú wa sí bàbá sì fẹ́ kọ́ ẹ pé rùkú wa yóò tún kùn tó bá ṣe dúó kakéwú ní nídùó kò sẹ́ni kankan tí ó mú wa sí kò sí tó ṣe ìrun wa ṣùgbọ́n tí ó ń tẹ̀lé wa lẹ́yìn nǹkan tó wáyé pé jẹ́m àwọn tó ní bùkátà wà nù ẹlòmí gan bọ́yá a wà ní rákà ẹ̀ tó wáyé pé irun rákà mẹ́rin ni a wà ní rákà ẹlẹ́kẹta ni ìtọ́ ti bẹ̀rẹ̀ sí gbọ̀n ṣé kí lẹ́yìn ọwọ́ kó fi irun mẹ́ta lẹ̀ àwọn gbàtí mú dáadáa pé jẹ́ haramu fún láti gbónú náà torí pé kama máa ka àwọn súrà tó kúrú àwọn súrà kàtà sì máa ka ń gbogbo ògbà kẹlòmíì náà tí ọmọ o lè ha lẹ́yìn wa torí pé àníbi sàásánlá ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí wọ́n ní lẹ́yìn irun làwọn ti há súrà báyìí ní ẹ̀yìn àníbi sàásánlá torí pé ó máa ń ka gbogbo ògbà ntáwa náà sì bá àwọn bàbá wa tó ń ṣe nù torí pé kí ni ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa ní irun àsùbà wọ́n ti dá àwọn súrà kan tí wọ́n máa ń kà ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ kíw ẹ̀yin náà fẹ́ hasúra lẹ́yìn wọn bákan náà irun al-asr irun magrib àti isha wọ́n ti dá àwọn súra kan òyìnrí àwọn súra tó láǹfààní gẹ́gẹ́ bí ìgbẹ̀yìn al-imran ìgbẹ̀yìn súratul baqara gẹ́gẹ́ bí ayatul kursi gbogbo orú àwọn súra táwọn èèyàn tó láǹfààní fún wọn láti màáka ọ̀pọ̀lọpọ̀ orú àwọn súra yẹn wọ́n fi kírun torí káwọn ẹlòmíì náà tún lè mọ̀ lẹ́yìn wọn eléyìí kọ́sí tó dáa ni náà ẹlẹ́ẹ̀karùn-ún ó ní pé oore ká lọ ìrun ìṣá ẹ̀ lára di àsìkò ìdákejì tí kì í bá ṣe wípé a fi ara ni àwọn èèyàn èyí dínú táwọn afáàdì wípé tó bá yẹ pé èèyàn ń kírun mùnfàrídàn ó nìkan kò nù ẹ̀ ṣùgbọ́n tá a bá ń kírun fáwọn èèyàn a gbọ́dọ̀ ṣe irú ẹ̀ náà bákanáà nínú àdísì ẹ̀rí wà pé àwọn obìnrin àwọn náà máa ń wá sí mọ́sálásí lásìkò ànábì sàásálàm débi pé ìrun ìṣá ìkan wọn máa ń wá ń kí torí pé wọ́n ní àwọn obìnrin ti sùn àwọn ọmọdé náà ti sùn léè tó fi hàn pé àwọn náà tún máa mú àwọn ọmọ wá sí mọ́sálásí tán bá ń bọ̀ wá sí mọ́sálásí gbogbo àwọn kan báyìí tó dáa ni tí a bá lè máa ṣe ọlọ́wọ́ bá kó fi hàn wá lọ́rùn bákan náà láti máa kírun àìṣà ní mọ́sálásí òun lóore tó pọ̀ نعم وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمع بكاء الصبي مع أمه وهو في الصلاة فيقرأ بسورة الخفيفة أو بسورة القصيرة eléyìí náà ẹ̀rí ni tó fi hàn pé àwọn obìnrin wọ́n máa ń wá kírun lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam nínú àdísì yìí náà a tún rí pé oorun asọ̀rọ̀ yẹn ní àwọn àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti kọjá sẹ́yìn pé ṣé oorun ọ nù ohun tó ń já àlùwàlá ni àbí sábàbí kí àlùwàlá ó já ni oorun gan fún rẹ̀ kìí ṣẹ̀gbin ohun tó sì ń jálùwà láyẹ̀ gbin ni èyí wá sí tá ní téèyàn bá sùn àlùwàlá rẹ̀ ti já kìí sọ oorun gangan lọ́jà àlùwàlá rẹ̀ torí pé tí èyàn bá ti sùn tán ọmọ tí ń ṣe má bákan náà Ànábì ní tí èyàn bá sùn ojú ara rẹ̀ yóò sì ilẹ̀ so ó lè ṣe ó lè so láì mọ̀ pé ń so so láti fi ṣe ihtiyat èyí ni pé wọ́n ní rigakafi ìyá fi má gẹ̀yìn so kéèyàn fi má kírun pẹ̀lú iyèméjì àbí báwo ló fi jẹ́ pé wọ́n ní ẹni ó bá sùn tí irun tó sùn yẹn tó tóbi lé pé kọ̀ máa tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ lọ mi bẹ̀t kí wá ṣe pé oorun gangan ni ẹ̀gbin ti ń já àlùwàlá wallahu alam bákan náà ìṣára pé Sayyidina Umar ọkùnrin ogun ni níbi ká máa sòótọ́ kò sẹ́ni tí ò lè sòótọ́ níwá ní iwájú rẹ̀ torí pé gbogbo àwọn sàábẹ́ Ànábì sallallahu alaihi wasallam lásìkò yẹn ẹnìkan kún ò lè sọ̀rọ̀ wọ́n dúró de Ànábì sallallahu alaihi wasallam kì í wá sí pé ó fi hàn pé àwọn ni wọ́n ní tẹríba fún Ànábì sallallahu ju Umar lọ àà ah, torí pé Umar òun akíkanjú èèyàn ni kì í bẹ̀rù àti sọ tí ọjọ́ òdodo lọ́pọ̀ ọba Umar òun ló máa ń jí ànábi sàá sálàm tí àsìkò òun bá tó tó wáyé pé wọ́n ń sùn gẹ́gẹ́ bí a ti kà sẹ́yìn pé wọ́n wà níní àjò lọ́jọ́ kan wọ́n ní káwọn sinmi nígbà wọ́n sinmi òun kálukú ti sùn lọ ẹni ọkọ̀ọ̀kọ̀ tají oníṣẹ́ ìdínà Abubakar ṣùgbọ́n kò lè jí ànábi sàá ó ń tijú láti jí ànábì sàásánà ṣùgbọ́n gbà tí Umar jí òun gangan lọ́wọ́ dúó lẹ́gbẹ̀ẹ́ ànábì sàásánà tó bẹ̀rẹ̀ sí kígbe àsọ̀láàtì àsọ̀láàtì tánàbí fìtàjí so eléyìí ó ní àwọn àyè tó pọ̀ tó fi hàn wípé Umar Sayyid radiyallahu anhu akíkanjú ènìyàn ni níbi ìsọ òdodo now hadisi 52 and Aisha رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا أذاء أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء نعم وقت أوكي وعن ابن عمر نحو ولمسلم أن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بحضرة الطعام ولا هو يدافع الأخففان àdísà àkọ́kọ́ tí a gbà wá láti ọ̀dọ̀ àìṣà ọlọ́run bá kí ó rán yónú sí ó ní àdẹ́bísà ọ̀sálàm sọ wípé ìdá òkè ìmọ̀ ti sọ̀lẹ̀ tí wọ́n bá gbé ìrìn dúó èyí pé wọ́n bá ti ṣe ìkáàmà wà hábọ̀rọ̀ lẹ̀ àṣà wọ́n á gbé oúnjẹ wá oúnjẹ alẹ́ òní à ń pè ní àṣà ìrun wọ́n ń pè ní ìṣà oúnjẹ alẹ́ wọ́n ń pè ní àṣà eléyìí tó fi hàn pé àìṣà àsìkò àìṣà ìrun alẹ́ ni mo rò pa gbọ́mìyé náà nígbà tí wọ́n ti gbérun wọ́n bá gbé oúnjẹ alẹ́ wá fàdẹ̀hù bílà àṣà ẹ kọ́kọ́ jẹ́ǹjẹ alẹ́ náà kẹ́ tó lọ kírun bákan náà ni agbarú eléyìí náà wá láti ọ̀dọ̀ Umar àfọ́ onítìrà ni Imam Muslim òun náà mú irú ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ Aisha ọlọ́wọ́ bá kó yọnu sí pé ó ní mo gbọ́ tí anabi sàlám tó ń sọ yìí pé la salata bi hadratit ta'am kò sí irun nígbà tí wọ́n bá gbé oúnjẹ wá síwájú èèyàn ẹni pé kéèyàn ọmọ kírun kó jẹun ná kó tó di àbí ìgbọ̀nsẹ̀ bá ń gbọ̀n eléyìí ò gbọ́dọ̀ lásìkò yẹn kọ́kọ́ lọ gbọ̀nsẹ̀ àbí kọ́kọ́ lọ tọ̀nà kọ́ wa mọ̀ wá fún ara nínú irun àà eléyìí ò nírun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ó ṣe wá lórí rẹ̀ insha so al-akhbathan wọ́n ní al-bawlu wal-gha'it ẹni pé ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ ó ní al-akhbathan hadith méjèèjì àkọ́kọ́ ni pé ó wà nù riwaya Bukhari idha wudi al-asha jẹ́ wá kalẹ̀ wa uqimati salat gbà náà wọn á bẹ̀rẹ̀ sí í pè wọn fabdawu bil asha ẹ kọ́kọ́ jẹun náà eléyìí ní ìsìn ọ yàtọ̀ sí pé wọ́n ti gbérun ó sì ti dìde ọ kírun ọ̀wá fẹ́ wọ mọ́síláṣí wa ní àfáwọn ọmọ ti gbó jẹ wá àà ẹnìkan ni wọ́n mọ́ sọ fún wọn pé wọ́n ti gbóúnjẹ wá torí pé wọn ò gbóúnjẹ wá ní àsìkò tó wà ń jòkó síwájú kí wọ́n tó gbèrún ìrún wọn kọ́kọ́ kọ́ gbé ó sì ti dà ní àti lọ kírun pé tí ìró oúnjẹ tó débi pé ọkàn rẹ̀ ó fi wà níbi oúnjẹ náà so bákan náà ó tún wá nu hadith tí Anas náà gbà wá pé idha qudima al-asha qudima al-asha nígbà tí wọ́n bá gbóúnjẹ wá síwájú èèyàn téèyàn sì ti rí oúnjẹ yẹn ó pé ẹja tútù ni ó tún ní <laughs> eh, pẹpẹ súùpù lórí èyí tí wọ́n bọ̀ lọ kírun tí mọ ẹja o kó kúkú jẹun náà so wọn ni ìdá kúdìmọ̀ làṣà tí wọ́n bá gbóúnjẹ wá síwájú èèyàn bíi jẹun náà qabla an tusallu salata al-maghrib síwájú kẹ́ tó kírun maghrib wala ta'jalu an ashaikum ẹ má ṣe jẹun ní kíákíá ẹ fi ọkàn balẹ̀ jẹun yín àǹfààní tí a tún rí nínú àwọn rìwáyà yìí ni pé irun tí wọ́n ní tí oúnjẹ bá wá ń wájú èèyàn kó jẹ ó ní irun tó máa ń gbé wá ń rọ̀lẹ́ oúnjẹ tó máa ń gbé wá ní ìrọ̀lẹ́ síwájú maghrib kí ló ohun tó fà ní pé ìrìwáyà míì náà tún wá wípé àsìkò yìí àsìkò Ramadan ẹni tí ó bá wẹ̀ tí àsìkò sínú sí ti tó tó yẹ pé mọ́sálásí lọ wà tó sì ní dẹ́bí inú rẹ̀ lápò eléyìí ò ní problem torí pé kò tí ì rí oúnjẹ lójú bó tilẹ̀ jẹ́ pé ó ti gbàwẹ̀ látàárọ̀ ọkàn rẹ̀ náà máa wà ń bi oúnjẹ ṣùgbọ́n kò dàbí ẹni tó ti rí oúnjẹ yun lójú so eléyìí fi hàn pé irun tí wọ́n ń sọ irun àbí uh, irun magrib ni ṣùgbọ́n kọ̀ wá dúró ìdájọ́ rẹ̀ ò dúró lórí irun magrib nìkan ó ní pé gbogbo nǹkan tí ó bá ti máa fa ọkàn èèyàn nígbà tó bá wà nínú òun kó mú kódà kó má jẹ oúnjẹ ni ibi náà ni ìtọ̀ ti wá oní ìgbọ̀nsẹ̀ ó ti wá àtàwọn nǹkan míì àbí báàgì owó lè máa gbé dání tí sì ń bẹ̀rù yọ àbọ̀wọ̀ ọmọ wọ̀ ó kọ́kọ́ lọ tọ́jú owó ná síbi tọ́kàn rẹ̀ ó balẹ̀ yọ wà lọ kírun gbogbo nǹkan tí ó ti lẹ̀ mọ́ ẹ̀mí èèyàn tí ò ní jẹ́ kí ẹ̀mí èèyàn wà bí irun gbogbo èèyàn ní mú pa dandan kọ́ yẹ pé ni. wallahu alam á dúró ní orí ilé èyí tí a sọ tó ṣe déédéé ọlọ́run kò fún wa èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí السلام náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní pé náà bóyá ntẹ́ ìbá béèrè pé ṣé bóun ni wọ́n ṣe kọ́ mọ́sálásí lásìkò ànẹ́bí sáà sọ́nà ṣé ààyè obìnrin yàtọ̀ sí ààyè ọkùnrin bó ti wà náà ní kò sí yàtọ̀ kankan ń bẹ tó wà ń bẹ ni pé àwọn obìnrin wọ́n wà lẹ́yìn àwọn ọkùnrin wọ́n wà níwájú so eléyìí ni al-aslu so kò sí òfin kan tó pa ń dandan wípé a gbọ́dọ̀ kọ́tọ̀ obìnrin lọ́tọ̀ ká kọ́tọ̀ ọkùnrin lọ́tọ̀ so bí wọ́n ṣe ń kọ nílùú iná tí ẹ̀sìn bá tí a bá gbọ́ ẹ̀sìn yìí kò sí aburú pé bá a ti wà nínú mọ́sálásí káwọn obìnrin ó tò lẹ́yìn káwọn ó tó ń wájú ká sì kí wọn báyìí nìyí torí pé lásìkò àlẹ́bísà sálẹ̀ kò sí àyè obìnrin lọ́tọ̀ kò sí àyè ọkùnrin lọ́tọ̀ báyìí náà ló ti wà bet báwọn èèyàn bá ṣe ń yí bẹ́ẹ̀ náà bí bí ilé ayé ṣe ń lọ bẹ́ẹ̀ náà ni ìwà àwọn èèyàn náà ń change eléyìí ló fà á tí ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ààyè wọ́n máa ń dá ààyè obìnrin lọ́tọ̀ ebi pé wọ́n kọ àwọn ẹlòmíì tí wọ́n bá lè kọ́ wọ́n lè rọra ṣe fẹ́ǹsì kékeré kan àwọn ẹlòmíì gan máa ń ṣe pẹ̀lú aṣọ gbogbo eléyìí kò sí aburú nù ẹ̀ ó dáa ṣùgbọ́n tí ọba tiẹ̀ wá jẹ́ tí ààyè wíwé ilé ọba sí eléyìí omi ní kóbìnrin òní wá sí mọ́síláṣí lórí pé ihtiyatu la kàn so ìbá pé àwọn obìnrin àsìkò yìí àwọn náà dàbí àwọn ọkùnrin tọ ọjọ́ ni a kà lẹ́yìn pé wọ́n wà sí mọ́síláṣí gan wọ́n bo gbogbo orí wọn débi pé àwọn tó kírun lẹ́gbẹ̀ẹ́ wọn ò ní mọ̀ pé ta ló ta lẹ́yìn tó ń kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ obìnrin sóbìnrin nù yàtọ̀ sí ọkùnrin ọkùnrin ò ní mọ̀ ta lè léè ti ń lọ ṣùgbọ́n lásìkò tiwa yìí ó yàtọ̀ obìnrin tí ó wà mọ́sálásí tí ó wà sí mọ́sálásí gan irúgbò rí àwa Yorùbá ni ó ṣe eh, àwọn kíní fẹ́fẹ́lẹ́ tí ó kán tí wọ́n kàn borí tí wọ́n sọ báyìí ẹgbẹ́ gbogbo àwọn bùbá tán wọ̀ lábẹ́ gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ léè tún ó rò sọ tí gbogbo rẹ̀ ó fún àwọn lásìkò tí wọn kò rí bẹ́ẹ̀ ìdínú tó fi jẹ́ pé ó ti di bọ̀rúrí láti jẹ́ pé wọ́n ń kọ́ àyè àwọn obìnrin lọ́tọ̀ torí ìwà wa kò sí nǹkan kan tí tó ṣe lọ́ràn ẹ̀yàn náà ẹlẹ́ẹ̀kejì ni pé náà àìṣá ìlara o pé ní ọ̀sẹ̀ tó kọjá tẹ́ bá wà ní ìjòkó a sọ pé aka àdísì tó ní anẹ́bísà sálàm ó kọ ká máa sùn síwájú ká tó kí ìṣà ó sì kọ ká tún jókòó máa ṣe àròyé tí ó láǹfààní lẹ́yìn bàbá kí ìṣà ìtàn tó lè fi hàn pé ká fi oorun lọ ìṣá ìlà kìí ṣe tó dáa ká lọ ìṣá yẹn lára torí pé a fẹ́ gba ládàá àsìkò tó dáa jù èyún ni ó dáa jù kìí ṣe pé láti pé ká kọ́kọ́ sùn náà torí pé anabi sàlám ó kọ ká sùn síwájú kí a tó kí ìṣá ó sì kọ ká jókòó máa ṣàròyé lẹ́yìn bàbá kí ìṣá ìta mo rò pé àbọ̀mìyẹn so Ni ò pé n tó da ẹni láti kọ́kọ́ sùn náà torí pé oorun tí yíò sì tiwájú kó tó kí ìṣá yìí ó lè ó lè mú má lè kí ìṣá yẹn di àsìkò àsùbà so léyìí tó sì jẹ́ pé kò dáa bákan n tẹ́ wípé ṣé a lè ṣe fún àáfà n tí mo fẹ́ kó yẹ wa ń bí ni pé àpọ́nlé ni àpọ́nlé ó ní àwọn sàábẹ́ anẹ́bísà ọ̀sálàm náà ń ṣe fún anẹ́bísà ọ̀sálàm ṣùgbọ́n wíwá sẹ ọ wípé àsìkò oorun ti yá o kì í kò wà nínú pé àbùkù kò sí inú àbùkù bẹ̀t bí àwọn sàábí ànẹ́bísà ọ̀sẹ́là bí wọ́n ṣe ń pan léwọn ilé wojú ẹ̀ gan sẹ̀ wọn ilé wojú ànẹ́bísà ọ̀sẹ́là dípò pé wọ́n a máa sọ pé àsìkò mà ti tó torí pé lásìkò náà ànẹ́bísà ọ̀sẹ́là wọn ni mùsẹ́rẹ̀ olóńtẹ tó ń la ìlànà ṣẹ̀ríà àwọn ọmọ dúró pé bọ́yá nǹkan kan míì tún ni ọlọ́run tó fẹ́ ṣe ní ṣẹ̀ríà fún wa ìdínú tánà bí òfin tí kírun bet Umar nígbà tó ti mọ̀ pé àsìkò òun ti tó òun jẹ́ ẹni tí tí ó tí kì bẹ̀rù kọ̀ wá jẹ́ pé Umar òun náà yẹ pọ́n anabi sallallahu lé òun náà máa ń pọ́n anabi sallallahu lé so kò sí aburú nù ká pọ́nyàn lé ṣùgbọ́n aburú ni ká má lè sòótọ́ níwájú ẹni tá à ń pọ́n lé ọba wa rẹ̀ fáìlì sọ̀rọ̀. àti ní àárọ̀ náà bẹ̀rẹ̀ tí mo bá kọ́kọ́ bá gbọ́ta àbí àbí ìgbà tó àwọn àsìkò tí wọ́n sọ pé àti ọ̀rọ̀ ọ̀pọ̀ máa jẹun tó bá jẹ́ tẹ́yẹ tí wọ́n sì lùtọ́ ṣáàlù fún àwọn àti bó tilẹ̀ jẹ́ pé àlàyé ń bọ̀ wá níwájú àdísì kan bẹ níwájú tí ó sọ̀rọ̀ lórí salafi sa'at tí anabi sallam tó síwa lọ́wọ́ àti kírun ń bẹ̀ ní síwájú kí oòrùn tó yọ láàárọ̀ síwájú kí oòrùn tó yọ dáadáa láàárọ̀ lẹ́yìn ìgbà tí oòrùn bá wà láàrin gbùngbùn lọ́sàn-án a gbọ́dọ̀ kírun nígbà tí oòrùn bá fẹ́ wọ̀ a gbọ́dọ̀ kírun torí pé ká má fi jọ àwọn mushrik táwọn ń bọ oòrùn so àwọn àsìkò yẹn làwọn máa ń bọ oòrùn yẹn so ká fi yàtọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n ohun tí àwọn àfáà ni pé àwọn an-nawafil dhawatul asbab àwọn àrùn tó yẹ pé sábàbí lọ́fà gẹ́gẹ́ bí tahiyatul masjid gẹ́gẹ́ bí èèyàn wọ mọ́sálásí Kaaba yóò sì tawaf àwọn irun tó yẹ pé dawatul asbab ni kò sí aburú nù ẹ̀ kàkì ní àwọn àsìkò yẹn bẹ̀tì yàtọ̀ sí àwọn èèyàn kéèyàn kan dìde máa ṣe tọ̀tọ̀ wùrí kò gbọ́dọ̀ kí irun ní irú àwọn àsìkò náà ìdínú tó fi jẹjẹ pé irun ọ̀ranyàn kí àsìkò rẹ̀ ọmọ kọjá ló fà kéèyàn téèyàn gbọdọ̀ kí èèyàn wallahu alam náà. ìbéèrè náà mi ò gbọ́yé. Naam. àsìkò tá ń sọ ní two o'clock yìí kìí se àárín gbogbo òru torí pé tí èèyàn bá wò tí a bá ní oòrùn ń wọ̀ láago mẹ́fà àbọ̀ eh, alfijir ó ń jáde láago márùn àbọ̀ for example so hours mélòó ló wà láàrin wọn tabada sí méjì èèyàn gangan ni àsìkò ìdákejì òru so kò sí bí aago méjì ṣe lè wà ní ìdákejì òru ó wà ní ìdákẹta ni. ok. okay, I'm going to kò sí aburú náà pàápàá jùlọ torí irú àwọn àsìkò azur àti alas àwọn àsìkò tó fẹ̀ ni kò sí bí àsìkò ṣe change tó tí aago méjì tí ó jáde sí àsìkò alas gbogbo bó ti wulẹ̀ ó change tó kò lè já sí àsìkò àlàásílàm tí tí ó bá pé yọ parí ní àsìkò tí àsìkò àdúr ó tún kù téèyàn ó lè kí irun yẹn kò sí aburú nù ẹ pàápàá jùlọ ní àsìkò ìkátìkò àlàásìlò tó wọlé ọmọ fẹ́ tó three something so automatically téèyàn bá ti mọ̀ pé lecture yẹn yọ parí síwájú kí àsìkò àlàásìrè ò tó wọlé léètọ́ pé o ní ìgbẹ̀yìn àvọ́n kò sí aburú lẹ̀ ọláwàá tó àlèkùsẹ̀ Thank you ẹgbẹ́ kí a sí ojú jọ lọ́wọ́ àmì tí kí súrùkù ń kí lánàá òun ní òun rò o. so gbàtọ́ àrántí mi. well gbogbo ìgbà tí ẹ̀rùn tí ó kọjá èèyàn tó bá fi fẹ́ tó ìrùn márùn èyí tí ó kọjá èèyàn gbàgbà nìyẹn máa san èèyàn ò ní ṣe ní tẹ̀rìtìbù mọ́ so kò dàbí ẹni tí tí ó kírun zuhur tó wá tó nígbà tó kírun al lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé zuhur tó ń kí kọ̀ gbà ó kí pẹ̀lú ẹ̀gbin ni yóò kí dó yóò tó kí àlàásì èèyàn tó kí magrib gbàyẹn lọ́sẹ̀sẹ̀ rántí pé dó tóun kí ìyànjẹ́ wà ń bẹ̀ yóò kí dó yóò kí às kó tó wá kí magrib bákan náà bọ́ wá pé ìṣá ṣùgbọ́n tó bá ti jẹ́ ó tó ìrun òòjọ́ èyí tí ó tó fi ilẹ̀ náà nìkan ni yóò sàn. ẹni pẹ̀lú zẹ́mù alọ́lá ò different. ọ̀nà ni ọ̀wé tó kí tí ọ̀dà nìkan ní ọ̀sán mo gba gbọ́yé now. ẹni zuur lẹ́yìn zuur ẹlẹ́ẹ̀kẹ́ ìjọ kejì ló tó rántí zuur tó fi ilẹ̀ lánàá nìkan ni ó kì í kò á ní san gbogbo àwọn ìlúkù mọ́ torí pé tábà yóò san alas yóò san magrib yóò san isha yóò tún san àṣùbà àà kò sí ìnira nínú ẹ̀sìn Islam tọwọ́ èyí tí ó fi lánà tí ó kú pẹ̀lú ẹ̀gbìn tí ń ṣe ṣẹ́kẹ̀ onìkan ni yóò kí wallahu China. Ee. Ee ẹyọ ọwọ́ yín ni kí ó kì tí ó bá ti tó bí a jẹ́ pé nínú àárín òjò náà ni kò tí ìdíjọ́ kejì pẹ́ẹ̀pẹ́ so eléyìn kò sí aburú láti ṣe lọ́sàn eléyìn padà ló tún wá san àwọn ètò kí torí pé ó padà náà kó sì tẹ̀lé tí ìbù rẹ̀ ń gbà yìí láwa náà. Wa alaikum salaam. jẹ́ ní ìlànà tó wọ́n á tẹ́ ìlànà ṣé kó yẹ kó dé àwọn òkú kí máa àsìkò náà ọ̀rọ̀ jẹ́mì kọ́ ló ń wọ́n ṣe ẹ̀tìbá àsìkò magrib ló ń wọ́n ṣe ẹ̀tìbá tí kì bá ṣe pé àsìkò magrib yìí mẹ́ ti fẹ́ kọjá so òun ní tí ó ṣe tẹ̀rìtìbì ní ọ̀kọ̀ọ̀kọ̀ kí àlàásù síwájú magrib ṣùgbọ́n tí àsìkò magrib bá ti fẹ́ kọjá ó lè kí magrib yẹn síwájú kásìkò rẹ̀ tó tó san àlàásù tó jẹ so bẹ̀tí ńgbà tí wọ́n ń kírun yẹn òun àsìkò tí wọ́n ń kírun lọ sí àsìkò tí ìrun magrib ó fi kú ó lè kí al ó sì lè kí magrib náà so tertib gẹ́gẹ́ bí àwọn abáṣiṣọ́ ó di ọ̀ranyàn lórí òun yóò kí ní níta kò ní kí lẹ́yìn ìta ni ó ti kí kò ní kí lẹ́yìn ẹ̀yìn kí ń kí wá ìtún wá wá bẹ̀ẹ́ jáde wá dá ìtún hmm. ó mú well iṣó ni o ìtọ̀ ni o àbígbọ̀nsẹ̀ ni o gbogbo ẹni tí ó ń dá padà àwọn àfáàní tó bá kírun bẹ́ẹ̀ tí kì í bá ṣe pé ó ti dé àsìkò tó yẹ pé kò ní kò ní ìtmìnán nínú ìrun mọ́ tó eléyìí ni ìrun ẹ bàjẹ́ tó bá kí bẹ́ẹ̀ ìrun rẹ ó gbà ṣùgbọ́n àìládà rẹ̀ náà pèsè ṣùgbọ́n tó bá ti wá kọjá hádì pé kò ní lè mú mára mọ́dé pé òun gan ní eh, haúsá pé ní nàtúwá kò ní ìfàyàbalẹ̀ nù rán tọ eléyìí wọn ti kọjá ẹnu àlànà wọn padà náà kí kó jáde kó nù ìrún torí pé ìpè náà ni òun wà nù rúkúnù ìrún ni sòtẹ́yìn sì fi ìpè náà nù lẹ̀ kò ní ìrún so tí kìí bá ṣe pé kìíní ẹ wá mú lélélélé tí ò fi ní kìíní nù rúná eléyìí ni aburú wà ní wallahu alim náà wàhálà ìsìlámù. kò lè dá torí pé ṣáàtù tó wà nù kéèyàn kírun irun míì lẹ́yìn imam yàtọ̀ sí irun tí imam ń kí ó ní kí wọ́n jẹ́ nǹkan kan náà níbi raka gẹ́gẹ́ bí al àti ìfowó so tí raka àwọn bá ti yàtọ̀ ó pa dandan kò ní kò lè kí irun yẹn lẹ́yìn imam so raka mẹ́ta ni maghrib raka mẹ́rin ni ti eh, asr tó ń fẹ́ tó kí so ìdínú tí ò fi lè kí. huh ṣùgbọ́n bá náà tó bá ti ẹ̀wà kí magrib yẹn ní jam'an lẹ́yìn ìgbà wọn wá kí magrib tán lọ́wọ́ sẹ̀sẹ̀ wá san al-asr gẹ́gẹ́ bí n ta àkàkọjá eléyìí náà kò burú ṣùgbọ́n tó dáa jù ní at Hey. òun náà ni wọ́n ní tí nǹkan bá ti tó bá ti di bí sẹ́lsẹ́là ìtọ̀ni àbí irú kí inú èèyàn máa kún nípapọ̀ tó bá ti di bí àìsàn tí ò sí téèyàn lè ṣe lórí ẹ̀ mọ́ eléyìí màfúwùn àǹdù wọ́n ti mú àmójúkú òfin yẹn gẹ́gẹ́ bí ẹni tó gbé ní ìṣẹ́jú mẹ́ta ìtọ̀tún ti iṣẹ́ ìjọ́jú mẹ́ta ìsọ̀ntì gba oníwà tó àbí di àìsàn so wọ́n ti mú wọ́n ti